lónìí lára àgbàtà ń sọ̀rọ̀ ní lónìí ó náà láti lọ síbẹ̀ ó náà ní pé a ti sọ̀rọ̀ fún wa nípa pé àwọn àsìkò wo ní àjọ àwọn ìgbà yìí àwọn àsìkò tí wọ́n sọ fún wa pé àjọ àwọn ìgbà yìí bí èèyàn bá ti kò ń jẹ àwọn nínú mi ló pé eh, ní ẹ̀rí ìtẹ̀lẹ́ra wọn wọn la ti sọ̀rọ̀ kẹta fẹ́ sọ̀rọ̀ rẹ lórí akọ́jọ́ sí i àkọ́kọ́ lórí ọgbà òun náà sì ní wa kálí máa mọ pàtàkì rẹ àwọn tí wọn bá yọ ọkọ gbà tàbí ọjọ́ ọjọ́ tí wọn bá ti kàwáyé ni wọn ti mọ nǹkan tó wọn ní. وآخر ساعة من العصر بعد العصر من ذلك اليوم حد الصحيح بسم الرحمن الرحيم وصادق خشوعا في القلب وصادق خشوعا في القلب وانتصارا بين يدي الرب تعالى وذلا له وتضرعا ورفقة واستقبل الجاهل قبله وكان على طهارته àwọn yẹn nìkan ní ìtọ́lá àwọn ìtara sọ̀rọ̀ ọba àwọn ìgbà gbọ́ ibi tí mo ń lọ lélẹ̀ lọ́dọ̀ ìjọ tí bẹ́ẹ̀ náà yára wọ́n sọ dàbà ìlú ha ìkọlù tí ẹgbẹ́ àdúrà bẹ́ẹ̀ ń ṣe ní àsìkò gbígbà àdúrà ó sì rẹ́kì ó sì pòǹgẹ́ ó sì déédéé pẹ̀lú òṣù ọ̀gbọ́n àgbẹ̀mí nínú ibi tí àwọn àtàwọn ẹ̀láyé lè ti dá àti ní pọ́blẹ́mù tó tóbi ìyẹn kò sọ kò sọ àdánwò tọpọlọ. ìyẹn náà ti ló jẹ́ pé àwọn nǹkan bí àwọn fẹ́ látàrí bí àtẹ̀gbọ́tọ̀ ní bí àwọn kan ó ní àwọn àjọ àgbà àjẹmíjẹ́ àwọn kan tó bá ti sọ báyìí àti ó sì mọ́ tó bá ti tẹ̀lé ìgbà àkọsówò ni wọ́n fà á. kwụsị ụmụ gángan ní ìwà sínú tí ọba jẹ si kọsíwájú kọ́ni ìdílé ní ọ̀rọ̀ wà láì ní ìwà yìí káàkó èmi àwọn yẹn lè rí èmi àwọn yẹn especially tó bá jẹ pé wọn mẹ wọn lọ nù àwọn

ẹni ò dìbò ní ọ̀nà pọ̀ wọ́n sọ fún agbélé tó ti pa wà lọ́yẹ̀ ẹ̀ ẹni ẹ̀ sí lórí rẹ̀ ṣùgbọ́n àdìjọ́ ọ̀dọ̀ ó ti sọ fún ayé pé ó ti pa bá wọn pé ẹ̀ka ń wò báyìí ṣùgbọ́n tí wọ́n fẹ́ lọ rẹ̀ ó ní pé kódà tó yá àrùn àjẹ ẹni ẹ wá sọ̀rọ̀ kan jọ yìí ìyànà wá sí lẹ́nu ó ní are meant to see flowers. oníbi ń gbàgbọ́ bá ti wí pé àwọn tó fi yé kí wọ́n máa ṣe ìfọ̀ láti náà ní ń sàmì ní ó ti dùn sí ṣùgbọ́n nítorí pé àwọn èèyàn ń wọ owó àmọ́ èèyàn ló fi lára ní sísà tí ò débi mẹ́tìrì láyé ó ń pa àwọn èèyàn lọ ẹni tí wọ́n ti pa tó kù sàn ti pa òun ẹlẹ́mi ò di alágbèéká nítorí àwọn àdáhùn tó káwọn ní ìdásílà wọn ti ń gbé lọlé lọ àwọn máa ń gbé lọlé àwọn máa ń gbé lọlé kó bọ́ sá ọlọ́mọdé alẹ́ ní wọ́n máa di ká. nítorí ilé bẹ́ẹ̀ láwọn jẹ wàá sọ̀rọ̀ òṣù tí ẹ̀rọ àwọn ọmọkà wọn lóde ẹ̀kọ́ tí wọ́n ti náà yán yán. àmì ìpàdé wàhálà yàtọ̀ káta ẹ máa wọ́n

ẹ lọ wò ẹ rí pásítà gbàgbọ́n àlà pásítà gbàgbọ́n àlà wà ní òòṣà ìdùnnádà ní nkọ́bù ọlọ́run ní àlọ́ wà ní òòṣà ó pe àwa ọlọ́run wíwájú ti lóòtù torí ọ̀rọ̀ lóòtù ìyẹn lọ́mà nígbà ọ̀yà ọgọ́dọ̀ ayú wà ayú wà ìmáàdà ọgbà wà ní mọ̀síláàdì àdúró wà á ń ta àrùsáàmù kí wọ́n máa fi tẹ̀lé yára pàtàkì ìwé ní ìlàjàdó àgbẹ̀ gbogbo tó ń bá nínú ọlọ́lá mú kákó lẹ́nu torí ẹ máa wọ náà lọ́dún lẹ́nu. máa bí ní ìlú ọlọ́run gbogbo ìnira tó wà lọ́dọ̀ àkàkò gbogbo péré wà lọ́dọ̀ ẹ̀kọ́kọ́ wa náà nínú ìnira ọlọ́run bá àkàkò. tẹ́bá tó wá kó mẹ́ẹ̀ ẹ máa wò wáza nùún ìdáhàbá mọ̀kọ́ fàgbọ́nà àlà nàkọ̀dírọ́ àlà nàkọ̀dírọ́ àlè ìfànà àdàtẹ́ ìlú لا إله إلا أنت ونجيناه من الغم فسيبا لتفنه لكابو لوالد ولو ẹ̀rẹ́ ti gbogbo ẹ̀ wọ́n sàjà ń nàlọ́ wọ́n sàjà ń nàlọ́ ṣùgbọ́n tí wọ́n wá wọ ìsàlẹ̀ wàrí tó ti lè dàgbà kan lò nínú ọ̀pọ̀ ọ̀pọ̀ tó dàgbà kan nínú ìdáàbò ìsáàlẹ̀ ẹ̀rọ ìfọ̀yọ̀ wàyẹ̀ bẹ̀rẹ̀ wọn nàná ọlọ́run máa ń fara wàkíárù lánàá kí ló parí ẹ̀ wàkíárù lánàá nínú àpẹẹrẹ ọ̀bàdàn ṣé ẹ̀ mọ̀ pé nígbà tó dé bẹ̀rẹ̀ kò sọ̀rọ̀ ẹ̀ tẹ̀sí wọ́n ṣàjà fún àlà òhun lò wọ́n ṣàjà fún àlà òhun lò ṣùgbọ́n nígbà tó ń dé mẹ́rin ọlọ́run kó gbogbo wọn papọ̀ ni. nàìjíríà ni nàìjíríà ti ẹ bá a san kí ọ̀nà ọmọ àríwó ìbò ni nàìjíríà la wà ọlọ́run sẹ́ni ojú yẹn ọlọ́run bá pọ̀ lójú ó wá kó gbogbo wọn sábẹ́ ọlọ́run ọba tó la ní ìnáwó tẹ̀lé tẹ̀lé wú mọ́ wa ọlọ́run ní ìlú àwọn àdáni tẹ̀ ẹ́ yẹn ìdára àmà ni wọ́n ti ń bá wọn ní báàlì ẹ̀wọ́n náà lọ́pọ̀lọpọ̀ tí wọ́n bá yá dá wọn ní kàyìn pẹ̀ wọn ní kàyìn ìwádìí wọn dà wọ́n yẹ jẹ́ ẹ̀wọ́n náà náà rọ́pọ̀ wà ká wọ́n tún máa bí àwọn ọlọ́pọ̀ bá tó àlá rọ́pọ̀ bá wọ́n máa lọ ṣe mú kòkòrò àti wọn fẹ́ lọ́dọ̀ wa.

òṣùwò yẹn ni olè mọ́gbà ló yẹn máa dùn bá ní fàṣọ náà ní mọ́mù ètò ìdí ti kọ́rù ètò láwà ìdí yẹn ti tó ti bàbà kì í ti jàrà bíà kì í sàbáyà kì í ti ní kọ́rù kì í ti jáàbò inú ọkà ló wà inú ọkà bí yẹn bá ń gbé ọlọ́run tí èmi rè ọ̀pá ọ̀pọ̀lọpọ̀ àdúrà ti gbà àdúrà rẹ̀ ti gbà. ẹlẹ́bìrì pé nínú bí ààrà tó tóbi jù tọ́lọ̀ máa ń yí gbàdúrà rẹ̀ dá lórí ilẹ̀ síbi ìfẹ̀sọ̀tọ̀ tàbí tó o bá ti dé mọ́kà ọlọ́rọ̀ àti olórí àtẹlẹ́mù éèdì ìtẹ̀kánná ìtòjú wa sọ̀kánná lẹ́wọ̀ lẹ́wọ̀. wà lábẹ́ ọ̀rọ̀ ẹnìkan wà ọjà ààyè náà wà wọ́n fara gbogbo ọ̀sẹ̀ lẹ̀ lọ. kò ṣe é lọ kó tó lẹ̀ fọ́n ta tó yọ sọ̀kalẹ̀ láti ibi tó ti ta yóò wà lẹ́nu yẹpẹrẹ. ọ̀sọ̀kọ̀ gbà wọ́n lọ kó tó kówó sí lọ àdúgbò lọ bẹ̀rẹ̀ kó tó wá wọ́n ti bẹ̀rẹ̀ lájọ́ àárín ti dà. àwọn ọmọ yàrá lọ bẹ̀rẹ̀ ní oṣù méjì dẹ́yìn gbẹ́nu wọn ni a agbani ka nílé lọ ẹ ẹ nípàdé wọn ẹ pàdé wọn wọn wà wọn là wọn ní ìnà tó bẹ lọ́nà báyìí. níta fẹ́ lò bẹ́ẹ̀ o ti rí pé gbogbo ẹni tó bá fẹ́ tọ́lọ̀ ọ̀bọ̀ ọ̀dà ọ̀dọ́ kó gbìyànjú kó jẹ́ kẹ́sì yẹn lọ́wọ́rọ̀ lọ́wọ́ kí lójú wa lè wáyé wà lọ́ ìfẹ́ ìgbélé ni nǹkan gbà lọ́wọ́ wa tí máa ń kápá ju wa kù àwa ìdánù yẹ́nì kan máa wa mi téèyàn bá bẹ lọ́wọ́ láti mọ̀ nígbà àdúrà ó pọn dandan kó jẹ́ ẹni tó ní ìgbẹ́rí ọkàn bá fọ́lọ́. ẹ̀mí rẹ̀ lọ́dọ̀ tẹ̀ bá ìtúpa ti tẹ̀lé lẹ̀ fọ́lọ́ gbọ́dọ̀ wà fún un. ó dọ̀dọ̀ ọ̀rọ̀ ẹ̀mí ẹ̀mí lẹ̀ ìrìnà tuntun kan gbogbo ọjọ́ tó wọlé ní ọdún tó ń sàlàyé àlàmọ̀ṣọ́ òfẹ́ kọ́ ìlú ti sáà àwọn ọ̀gá ilẹ̀ ẹ̀yà fààlà kí èèyàn rí ara rẹ̀ nílẹ̀ wájú ọ̀rọ̀ ó yẹ pẹ̀lú ara rẹ̀ gbogbo pẹ̀lú ara rẹ̀ nìkan tọ́wọ́ bá ti pẹ̀lú ara rẹ̀ nìkan kò sí bí kéèsì rẹ̀ lè lè bu tó kó lè bu tó ti ṣẹ̀tọ̀ wà láì ṣẹ̀tọ̀ lò pé ọlọ́run ti dà lọ. wọ́n lọ́wọ́ ti fà á gbé ní ìlàyà mi lọ fún un ní ìlàyà mi lọ fún un ìwọlọ́mọba lọ́la má jẹun fún mọ́ńdà náà tí ìdè ìbáyé náà gàmílà ni wọ́n sọ ìfá náà ló lọ sọ wọn. ẹ̀rí bó náà ti fi jẹ́ ọ̀rọ̀ tó lọ́wọ́ bàbá wa jù lẹ́yìn tó ti pàkà bá ọ̀rọ̀ tó gbọdọ̀ yìí. ẹ dákòtò mi sọ lọ́wọ́ ọlọ́run gbàdúrà bá mi wọ̀ ọlọ́run tó wá sọ̀rọ̀ ilé rẹ̀ làwọn àmì ìpọ̀lọ́ rẹ̀ làwọn àmì ìpọ̀lọ́ ẹ̀yà ẹ̀jẹ̀ àjọ fún àwọn àjùṣe ẹ̀jẹ̀ kọlọ̀ ọlọ́run ló ti ṣe fún ojú àṣọ rẹ̀ rẹ̀ káàdùn ọ̀sọ̀rọ̀ lọ́wọ́ àwọn ọmọ Muhammadu wà á lọ sọ. Yeah,